ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعواتي أنبا إتو الدين يسر ناني أقمريات إريا ففباي ní 95.1 ní Royal FM so ọ̀rọ̀ tí a ń إن شاء الله يي. ni à ń ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn Yorùbá روما máa ń so ẹni tí ó bá ní àgbọ́yé nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ̀rù ó máa bàyàn fún ọ̀gọ̀rọ̀ mùsùlùmí níbi tí ó ń kálukú ń wà ìṣẹ̀mí tó lúkálukú ń ṣe lónìí àti bí irọ́ bó ṣe gbayé kan tí irọ́ sì ń dún tí ń dún tí ń dún gbàgbàgbàgbàgbàgbà tó ṣe pé irọ́ yìí náà làwọn èèyàn wá ń pò pé bóyá òdodo ẹ̀sìn ni so ẹni tó bá wá ń rí yóò sì mọ ṣàlàyé láti máa ṣàlàyé ọ̀rọ̀ yìí fáwọn èèyàn àmọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mo fẹ́ kí oníkálukú náà ẹ máa tẹ̀lé ẹ̀rí oníkálukú tó oníkálukú bá ń wí so ọlọ́run ṣe oníkálukú kọ́ máa sọ ibi tí bá ti ń sọ ohun tó bá fẹ́ sọ jáde nínú ẹ̀sìn ẹ̀rí òun ló di ẹ̀sìn wa yìí mú ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ tí a mọ àwọn tí a ń pè ní ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba so mo ti ṣàlàyé ní ìjọ́ òní pé ẹni tó bá ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run tó wá kú sórí ìṣekèfèrí yẹn bẹ́ẹ̀ irú ẹni yẹn gbogbo àwọn fìtínà ńláńlá tí ó ṣẹlẹ̀ sí so mo ti sọ ní ìjẹ́jọ́ bíi ní láì tààlà ǹjẹ́ kí wọ́n tó lè wá sọ pé lágbájá ó di kèfèrí àwọn wo ní kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ màá tún wá síbẹ̀ náà torí ní tẹ́lómi ọmọ ọdẹ tí ọmọ ọdẹ kìíní sìn píṣẹ́ tiri báwọn wọ́n fẹ́ sọ gbìyànjú kèfèrí ni àwọn ò sí nínú àwọn tó máa ń pè ní tẹ̀kùfìrí àwọn tó máa ń pè ogun yẹn ń kèfèrí tó ní o fi síbi jẹun ó di kèfèrí ẹ o fa tẹ̀síbà lọ́wọ́ ó di kèfèrí irọ́ o tẹ̀síbà ò dáa àmọ́ wọn sọ pé tó bá ń fa tẹ̀síbà ó di kèfèrí so òun ni pé irú yẹn àròrà máa ṣàlàyé n ń jẹ́ òdodo yẹn pẹ̀lú ẹ̀rí nínú àwọn ẹ̀yà oríṣiríṣi ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run tí a ń pè ní alkufru èyí tí a fẹ́ mẹ́nu kàn lónìí òun náà ni kufru al àwọn ohun tí ó múyàn di kẹfìrí tí ó mọ múyàn ṣe kẹfìrí sọ́lọ́run látara pé èèyàn ń kórira nǹkan kan tó yẹ pé ìkórira lásán náà nìyẹn máa ṣe èèyàn ó sì di ẹni tí ń ṣe kẹfìrí pẹ̀lú Ọlọ́run ọba kí ni eléyìí báwo ni ṣe máa ń wáyé òun náà ni kẹ́ni tó jẹ́ mùsùlùmí àyìnyẹ́ bọ̀gọ̀dọ̀ shay'an min dinillah kó a máa bínú nǹkan kan nínú ẹ̀sìn Ọlọ́run nǹkan tó ṣe pé ẹ̀sìn ni kí wọ́n wá ní ìwọ kórìíra rẹ̀ inú rẹ̀ máa ń bí ọ ni mimma thabata annahu min ad-din islam tó yẹ pé ó sì dán lójú pé nǹkan yìí ara ẹ̀sìn islam ni nke a islam lọ́ya alukurani sọ kínní yìí hadith anabi sọ kínní yìí kí wọ́n wá ní inú máa ń bí ọ tó bá ti rẹ́ni tó ṣe àbí inú máa ń bí ọ tó bá ti ń sọ̀rọ̀ ń pa rẹ̀ báyìí àbáwọn tí bá ti ń ṣe nǹkan yẹn inú máa ń bí ọ ẹ̀wò lápèjúwe kí n ra fún wa láwọn àpèjúwe tó súnmọ́ bí kéèyàn rí obìnrin tí ń lo hijab tí ń lo niqab tó ń bojú tó ń ṣẹ̀ha kí wọ́n wá ní inú ń bí wọ́ pé inú máa ń bí ọ́n tó bá ti rí wọn. ìtọ́lọ́wọ́n bá sọ ní al-Qur'an tí ó rújú nínú hadith anabi sallallahu alayhi wa sallam tá a bá tiẹ̀ ń fa pé ṣé dandan ni kì í ṣe dandan ọ̀tọ̀ àmọ́ kí wọ́n kàn ní pé tó bá ti rí hijab tó bá ti rí niqab inú kan máa ń bí ọ ni so yóò àmọ́ wá wá àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ó máa lẹ̀ mọ́ wọn tí ó máa parọ́ mọ́ ẹni tí bá ń ṣe abilápèjúwe sí àyà Quran láàní convention ìjáàbù ni àbí convention jilbaabu ni ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ al-Quran kí wà nábì sọ fáwọn ìyàwó rẹ̀ kul azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin àyà jilbaabu ni ó bá ń sọ̀rọ̀ al-Quran tẹ́wà lè wọ hadith anabi sallallahu alaihi wasallam náà tí kọ́ra ní kọ́ọ̀bù ó kílẹ̀ mẹ́ báyìí tí anabi sọ jáde báyìí ni anabi ni wala tantaqibu al-muhrima ẹni tí bá ń ṣe hajj lọ́wọ́ lóbìnrin kọ́mọ́ lo ní kọ́ọ̀bù tó mi pé lásìkò tí ó bá ṣe hajj yóò lo ní kọ́ọ̀bù so ẹ wo ní kọ́ọ̀bù nu kọ́ra afá mi yẹ lódodo bíi pé ó ní ẹ bá mi wáyà kán tọ́lọ̀ ti sọ pé tánàbì ti dákọ̀ ní kọ́ọ̀bù àbí àdìsí kán tọ́dákọ̀ ní kọ́ọ̀bù ẹ̀rí ní kọ́ọ̀bù náà niqab kọ́dà kùfàdín glove anábì tún sọ ike wala talbasul muhrima an-niqaba wal kùfàdín kọ́mọ àti glove méjèèjì ìyẹn ni pé ìbọ̀wọ́ anábì sọ kẹ́hìn wá ní eré mi máa ń gbóná rà bínú máa mi ni so tẹ́nìkan bá ti ẹ̀ṣẹ̀ ọ́ tó yẹ pé irú ti ń ṣe nìyẹn kí ló wá fẹ́ apply sí gbogbo èèyàn bẹ́ẹ̀ fún àbí kò rí pé ẹni pé tó bá ti rí àwọn tí sòkòtò wọn bá ti lòkè báyìí àbáwọn tó bá ti nínú gbàbá yìí inú mọ̀ ń bí mi ní wàláhì kúfùrù bukt sórí ìbínú tó ń bí wọn so tó bá ṣe pé ìtẹ́niyàn ń ṣe ní bí ọnú ipe ẹ̀sìn tí ń ṣe yẹn tí ń practice ní bí ọnú wàláhì ó lè lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba nǹkan yẹn lè nínú ẹ̀sìn so kí ló dé tó yẹ pé ó wà torí pé ẹnìkan ṣe nǹkan kan tẹ́nìkan bá tiẹ̀ ṣe nǹkan kan dá ẹni mú lọ́tọ̀ kọ́ ọba ṣe lọ́tọ̀ òun ni kò bá fà lọ́tọ̀ mọ́ generalize sí gbogbo èèyàn ẹ wá wò bí tẹ́tí wá rí àbòsí táwọn ọmọ ènìyàn máa ń ṣe òun ni pé ǹjẹ́ ǹjọ́ tẹ́nìkan bá ṣẹ̀ ọ́ tó wọ shirt àbówọ t-shirt àbówọ coat tí gbogbo ẹni tó bá ti wọ coat láyé náà ni wọ́n ń kanra mọ́ sí kò rọrùn ni kó jẹ pé olè ọ̀ka àyàmọ́ yóò sì wọ ọrù shirt àbíkọ́ wọ coat tí gbogbo ẹni tó bá ti wá rí tọwọ́ coat ó ti wá dolè bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí wọ́n wá rí nìsí tó bá ti wá lo onírùngbọ̀n àbó fa ṣòkòtò sókè nírùngbọ̀n súnà ṣòkòtò súnà àbí ìjìlbáàbù súnà nìkọ́ọ̀bù súnà inú ọmọ wa bí ọ sórí eléyìí wọ́n ń pè ní èèyàn tí ó sọ̀yàn di kèfèrí látara ìbínú ìkórìíra tí ó sọ̀yàn di kèfèrí nù níbo lè rí eléyìí wà nínú suratu Muhammad aya ẹlẹ́ẹ̀kẹsàn-án olúwa ní karihu ma anzalallah fa ahbata a'malahum olùwà ní ṣe rí àwọn èèyàn karihu ma anzalallah àwọn mùnáfìkì ntọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ alqur'an hadith anabi ìmọ̀ ń kórì wọn ní ríra ni ẹni tí bá ń lò lílò rẹ̀ yóò mọ kó wọn ní ríra yóò mọ bí wọn nú ọlọ́ba ní fa ahbata a'malahum ìyẹn lọ́wọ́ ṣe sábàbí tí gbogbo iṣẹ́ wọn fi bàjẹ́ ọlọ́run kó ṣàánú fún wa ìwọ ìyá tó ń lọ́mọ ìwọ bàbá tó ń lọ́mọ tọmọ rẹ̀ ń gbìyànjú láti ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam bóyá lábúrò tí ń gbìyànjú láti ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam àbò onímọ̀lẹ́bí tí ń gbìyànjú láti ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam tó kí wọ́n lọ́wọ́ máa fúnná máa tó ipọ́ máa fúnná máa nítorí pé ń ṣe súnà nẹ́bí yẹn ẹ̀rù kí mo nítorí pé ń ṣe súnà nẹ́bí yẹn náà ló fi ń bínú so ọ láìkẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé wá bẹ̀rẹ̀ súnà nẹ́bí ọwá hẹ́tì ẹ̀ wàláhì lọ́lẹ̀ kí lọ́wọ́ náà lọ́lẹ̀ ká àyà tí wọ́n ń ka yìí suratu Muhammad àyà ilẹ̀ kẹsàn-án ló wà ní dhalika bi annahum karihu ma anzala Allah fa ahbata a'maluhum a'malahum gbogbo ṣe wọn bá bàjẹ́ o kọ́lọ̀ nǹkan wọn bá ṣe mi àti ẹ o nítorí bá tiẹ̀ tí lè ṣe tó tí lè ṣe mọ́tò kórira rẹ̀ nínú ẹ̀sìn èmi ní sòkòtò tí mò ń sọ yìí nìsín pé kí sòkòtò má dé kókó ẹ̀ṣẹ̀ wàláyé àdísítọ́ wa ní sọ̀hí muslim tọ́lá láàfíà ni ìbẹ́nu sọ̀hí eh, muslim tọ́lá láàfíà ìbẹ́nu àkútùbù súnà tọ́lá láàfíà rẹ̀ kẹtẹ tí ó bá ti arúgbó yìí tí ń sọ Riyadus Salihin àdísí wà ń bẹ láwọn àdísí tó fẹsẹ̀ múlẹ̀ sí ń bẹ ń bẹ so kí ni mùsùlùmí kí ló mọ kórira fún lérí pé èèyàn ń gbìyànjú láti ṣe tànàbí sallallahu alaihi wasallam abẹ́ntólóhùn ní bá ń ṣe bí dáa kí àdádálẹ̀ ń tẹ́yìn dálẹ̀ tí ọ̀dá mi ní bá ń ṣe kọ́wálé ẹ̀ hẹ́ẹ̀tì ẹ̀ pé ah, mo hétí ẹ̀ ah, kúrò wọn bá ń ṣe bídà kí ló hétí ẹ̀ fún ó pé ìdúró tí ó dúró síbi súnà yẹn náà ní bí ọnú o kákìs kọ́lọ̀ kó ṣàánú wa ń so bákan náà èyí tí ma tún fi kún nínú àwọn ẹ̀yà tó mú yẹn ṣe kìfìrí òun náà ni kúfùrù inkar òun ni ìṣe kìfìrí tó yẹ pé àtakò ìyọ́n mọ̀ takò nǹkan yẹn so náà ni pé an yunkira shay'an aw yunkira al-muslim al-mukallaf shay'an min usul ad-din kí ọmọ takò nǹkan kan nínú ìpínlẹ̀ ẹ̀sìn nǹkan tó jẹ́ ìpínlẹ̀ ẹ̀sìn wa kásìrẹ́ ti ń takò kí ní ìpínlẹ̀ ẹ̀sìn wa kárí ẹni tó ń takò ọ̀rọ̀ àkídà yẹn ni pé àwọn nǹkan tó jẹ́ nǹkan àdìsẹ́mi kó ní kò sọ́lọ́run so kó ní kò sí àlèjọ́ náà kankan kò sí iná kankan tó bá kan kò sí ọjọ́ gbíndé alkiyama kankan kí ọmọ takuru àwọn kan báyẹn kí ọmọ tako ìrun bóyá indirect àbí direct àbí indirect ni ìdákun ara kí ọmọ tako ìrun kọ́ ni kí ọmọ ní sọlátìl fàájì kan ó ju ìrun lọ wàláhì gbogbo àlàyé gbogbo àpèjúwe tí n bá mú wáyìí mo fi ọba tó dá mi búra yìí ní mú àpèjúwe rọwà o ṣé gbogbo aná la gbọ́ tí ọ̀kan nínú àwọn àfáà tí tó ń pè láfa ń lu yìí náà ni o ló sọ pé tó bá ké tó bá ké sàlátì tó bá kírun àyílà lọ́gbà ládàyọ̀ kan alásàrì ládàyọ̀ kan mọ́gàrì ládàyọ̀ kan ìṣáì ládàyọ̀ kan àṣùbà ládàyọ̀ kan ó mi pé irun wákàtí márùn-ún ládà márùn-ún ló gbà ó ní àwọn tó ka sàlátì fàtí ẹyọ ó gbà ládà ọgọ́rùn ṣe bí agbọ́n lu yìí kí lẹ ṣe sí ẹni tí òkun lẹ́mọ̀ wo kòkó mọ́ lẹ́mọ̀ pariwo mọ́ lẹ́mọ̀ gbélé rédíò kí lẹ́mọ̀ parọ́ kí lẹ́mọ̀ oríṣiríṣiríṣiríṣi ẹ̀ mọ̀ ń padà bọ̀ ọ̀bọ̀rọ̀ bí ọ̀rọ̀ kúnlẹ̀ yẹn bí ìdìnnà láì tàn án la tí àlàyé rẹ̀ ti ń ṣe tí ó yẹ yékéyéké pẹ̀lú ògo ọlọ́wọ́n ọba so òun ni pé kí lẹ rí sọ sírú eléyìí ṣé bójú yín náà gbogbo ẹ gbogbo yín náà lẹ gbọ́ tíyan ní ìrun ìrun wákàtí márùn ládá márùn péré lónìí ó ní àmọ́ tó gbọ́ àfáàlú yẹ bí adákẹ́ ni tó gbórú àwọn nǹkan yìí ní tí mo fi ti ara mi gbọ́ ni mò ń sọ o mo fi ti ara mi gbọ́ ni mò ń sọ ṣe bí ní ṣe bá tún gbọ́ ogun anáàlá tún gbọ́ tí yẹn sọ fún yín pé ọlọ́run ọba pé fáńkà pé ẹ̀yìn fáńkà homa tọ́ba lakum minan nisa masna wa thulatha wa ruba ọlọ́run ọba ń tàn yín ni kẹyọ kan náà lọ ní kẹfẹ́ ń tàn yín ni ó tún ní ar-rijalu qawwamuna 'ala an-nisa ó ní obìnrin lélẹ́rí ọkùnrin ọlọ́run kan tàn yín jẹ ni gbogbo tí ń sọ ní tí mo fi ti ara mi gbọ́ ni tí kí lẹ ṣe sí ń lu yìí gbogbo àwọn nǹkan tí àpèjúwe tí mo mú àìwà wallahi tí mo yọ̀yàn kúrò ní Islam tí mo ń sọ̀yàn di kèfèrí ni kí n kórira ẹ̀sìn ọlọ́run ọba kí n kórira rẹ̀ kí n ọmọ fẹ́ kí n ọmọ tako àmì kí n ọmọ tako kọ́ mọ̀ pé nírọ́ tèrọ́ ni torí ń játakò nírọ́ ní kí ọ lọ rédíò kọ́ ma tako gbogbo nǹkan tó ń jẹ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam kọ́ ma tako sun tí ma ń súnà di kẹfìrí ni ọlọ́run kọ́ ma ṣàlà wà ń bẹ́ ẹ̀rí kiri olóyìn náà pọ̀ láwùjọ ẹlòmíì bọ́ bá lọ bí ìyàwó súnà nẹ́bí ni ọlọ́run lè tako ń bẹ́ẹ̀ bọ́ lọ bí òkú súnà nẹ́bí ni ó tako ń bẹ́ẹ̀ bọ́ lọ bí ìkómọ súnà nẹ́bí ni ó tako níbẹ̀ gbogbo bí nǹkan òde bídíà bídíà bídíà oríṣiríṣi súnà nẹ́bí ni wọ́n tako sọkọ́dà ní tí suna nabi nẹ́bì wọ́n sì mọ́ sọ pé súnà nẹ́bì ni ẹ́dàkùn wà lè mọ̀ kọ̀rọ̀án sí súnà nẹ́bì ni wà lè mọ̀ kọ̀rọ̀án tẹ́ gba wúláyíká láwùdámí wa wọ́n wúláyíká sí súnà nẹ́bì ni ẹsọ bí tá nẹ́bì ti gbà fáwọn èèyàn bẹ́ẹ̀ kẹ́nìkan wà mọ̀ dìde kọ́mọ ní ẹ àwọn tán ní pé bídí àní ẹ mọ̀ dáhùn lóhùn wàláyé òun tún kiri súnà ní tí ń jẹ́ súnà nẹ́bì lọ́n takò wọ́tọ́ hil bídà òun yẹ bídí àní challenge lélẹ́yìí mú bí tí wọ́n bá ti sọ tí ànẹ́bì sallallahu alaihi wasallam tó ti sọ pé lágbájá parí Qur'an o yà ń gbà fún ọ ọya àbí àwọn àbí tí wàbà kan ló ṣe ni àbí tábì ìkan ló ṣe ni àbí tábì tábì ìkan ló ṣe ni ṣùgbọ́n eléyìí tí kí ọmọ wa tako tó ń jẹ́ òdòdó nídìí nǹkan àbí kí ọmọ tó ń jẹ́ nǹkan ìrún kí ọmọ àwẹ̀ ẹ́ àbí kó jẹ́ pé nǹkan tó ṣe pé nǹkan èèwọ̀ ni nǹkan tọ́lọ̀ ní èèwọ̀ ni kẹ́nìkan ọmọ ni kẹ́nìkan ọmọ kí ẹ má ṣe zìnà kó ní ẹ má dáhùn lóhùn ó ní ẹ má ni ká má ṣe so gbúrú eléyìí ìpè òdodo ọlọ́run ọba ní rọ́nù so bóyá mú mímu nísìn tọ́lọ̀ ti ní ìwò ni kéèyàn ní pé dáhùn ìtẹ̀kíni tó ti pọ́ nìkan oṣù lónìí títẹ̀kí là ń ṣe pé ànábì kó kúnlẹ̀ kan àwọn kan kúnlẹ̀ wájú ẹ̀ wọ́n ń kí tí wọ́n kúnlẹ̀ fún ń bí ń nìyẹn ọ̀rọ̀ yẹn dà gẹ́gẹ́ bí ní pé ẹ ẹ mọ́ sọ̀rọ̀ lórí irun ní à ká mọ́ sọ̀rọ̀ lórí irun ṣe bá ń sọ̀rọ̀ tá a bá sí lórí irun so bó ṣe rí nìyẹn a nígbà kíkí là ń sọ kò í ṣe ìgbà tí ìbá ṣe ìgbà kíkí bóyá ẹnìkan jòkóó àbí ànábì jòkóó fi kún ẹ̀ lélẹ̀ ìyẹn wá ní ẹ̀tọ́ tí ìwà lẹ̀ rí wọn ni ẹ̀rí pọ̀ bá kán ibi tí ànábì ti kúnlẹ̀ ìwọ̀n ẹ̀mọ́ ni ibi tí ànábì ti kúnlẹ̀ ibi tó ti kúnlẹ̀ kí ànábì ibi tẹ́ wí nù ibi tí ànábì ti kúnlẹ̀ kíyàn ní tẹ́ wí nù so ó ní pé màá ti sọ kí n padà wá síbẹ̀ gidi gan so ó ní pé kí ọmọ wa tako gbóró ni ó sì ní kíní yìí ń bẹ nínú ẹ̀sìn àmọ́ ìmọ̀ takò ni wàláhì kúfúrú takdhib pé pé yẹn ń pe ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba nírọ̀ náà nínú kabáhùn ọlọ́wọ́n ọba sàlàyé inú suratu Taghabun pé walladhina kafaru olùwàníṣẹ́rẹ́ tí wọ́n ṣàwọn tán ṣe kèfèrí fọ́lọ́hun tí wọ́n ṣàìmórí sọ́lọ́hun wa kadhabu bi ayatina tó ṣe pé aya al-Qur'an wọ́n tún máa pè nírọ́ gbogbo tó bá nínú Qur'an nírọ́ ni bá nínú àdísì wọn nírọ́ ni olùwàní ulaika ashabun nari khalidina fiha wa bi'sal masir olúwa ní àwọn tó bá ń ṣe báyìí tó bá kú wọ́n wọ náà ni iná gbére ni khalidina fiha wa bi'sal masir iná burú níbi tí èèyàn máa ń sẹ́rí sí pípadà kéèyàn olóṣèmí ayé kó wá jẹ́ pé iná ní ọ̀ akángun síyàn níjọ́gbìn dàlkìyàmà ó mọ̀ burú o ọba tó dáná ní sọ fún wa o ọba tó dá nǹkan rẹ̀ ọ̀nà ni sọ bẹ́ẹ̀ fún wa pé burú súnà ni èmi àti ẹ agbọ́dọ̀ ṣọ́ra agbọ́dọ̀ ṣọ́ra gbogbo nǹkan tí ó bá ń jẹ́ pé nǹkan tí ó máa ń jẹ́ nǹkan àtakò ẹ̀sìn nítorí rẹ̀ nínú ẹ̀sìn lẹ́yìn náà tábà rẹ̀ ti ń ṣe kápẹ́kápá kíyèsí rẹ̀ ẹ̀rú àwọn àpèjúwe tí mo mú wá lẹ́ẹ̀kan yìí látẹ̀kan yìí ẹni tí ń sọ pé sọ̀rọ̀ látẹ̀fẹ́ tí ó ọgọ́rùn-ún ládàá ó ní bẹ́ẹ̀ tí yẹn bá kírun wákàtí márùn-ún yínú ládà ẹyọ kan so ǹjẹ́ àwọn kan dìde kí wọ́n pè é kí wọ́n sọ fún un ṣe bí ń wálé ṣe bẹ́ẹ̀ ń rí jẹ́ sọ fún un ǹjẹ́ tiẹ̀ sọ létí ẹ̀ ǹjẹ́ tiẹ̀ sọ níbi tó ti lè gbọ́ so gbúrú eléyìí ìwúra ẹni lórí ìbàjẹ́ ni sọkọ́dọ̀ àrú ẹni yẹn wọ́n tó mọ kí káàbọ̀ wọ́n tó mọ ní àwọn àfáàrí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ tí bá ṣe rí afẹ́fẹ́ ní ìbá ẹni so òun ni pé gbogbo àwọn nǹkan yìí nítorí ká kíyèsí láwùjọ bí ẹ ṣe ń sọ kíní àwọn èèyàn ń gbọ́ ní gbogbo tí ń sọ yìí àwọn èèyàn sì ń dẹ́tí sí wọ́n sì rò pé tí ń jẹ́ sínú ṣèwádìí pé tó bá dákẹ́ tó pé ó mú àwọn èèyàn tó lè mú èèyàn di kèfèrí tó pé olùyẹ ó sì máa sọ pé òun jẹ́ mùsùlùmí tọ́yàn bá wá kú sérí irú ṣe sí yẹn yóò lè bọ́ lọ́hùn gẹ́gẹ́ bí kèfèrí ni òun náà ni al-istihza kufru al-istihza ìṣe kèfèrí sọ́lọ́hun tó ṣe pé n tí máa mú yẹn ṣe bẹ́ẹ̀ n téèyàn ó ṣe téèyàn ó fi di bẹ́ẹ̀ ni pé yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ẹ̀fẹ̀ kí ọmọ ṣẹ̀fẹ̀ àti bí ẹ̀fẹ̀ èyí ó sì dáràn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba náà ni ọmọ ènìyàn ó gbọ́dọ̀ ṣọ́ ara rẹ̀ anábì ń sọ fáwọn èèyàn anábì ń sọ lọ́wọ́ rẹ̀ sọ́lá ń sọ ń jọkan pé ẹ̀yìn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tí ó mú àwọn èèyàn wọnú ọlọ́run ẹnu ẹnu yìí ẹnu anábì ní tó bá rí nǹkan tó sọ man kana yu'minu billah wọ́n tó bá jẹ́ pé onígbàgbọ́ lódodo wal yawmil akhir falyaqul khayran aw liyasmut sọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu tó bá ti rí sí mẹ́nu ẹ̀ ẹlòmíì yẹ̀yẹ́ ní olóhùn ṣe àwàdà ní olóhùn ṣe àwàdà yẹn yóò sì yọ yóò sọ di ẹni tí ó jẹ́ kèfèrí lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́n kó là wá báwo lèyẹn ṣe máa ń ṣẹlẹ̀ òun náà ni kí wọ́n máa ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba kí wọ́n máa fẹ̀sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ kọ́dà mùsùlùmí náà yóò máa fẹ̀sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ yóò máa fi islam ṣe yẹ̀yẹ́ so ẹni tí ń ṣẹ̀sìn yóò máa fi ṣe yẹ̀yẹ́ yóò mọ̀ bú yóò wá ó kọkókọ kan tí ó mọ̀ sọ nítorí pé ń ṣẹ̀sìn ọlọ́wọ́n ọba torí pé ń ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam nǹkan tó ṣe pé ìyẹn gbọ́dọ̀ mọ̀ nínú ẹ̀sìn kí ọmọ fi ṣe yẹ̀yẹ́ àbí kí ọmọ fi ọlọ́wọ́n ọba gan ṣe yẹ̀yẹ́ kí ọmọ fi ànẹ́bí sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́ so àbí àyà al-Qur'an kí ọmọ fi àyà Qur'an ṣe yẹ̀yẹ́ kúrò pé kùránì lónìí ọmọ fi sí yẹyẹ yẹyẹ yìí ti yẹyẹ ti kùránì yìí ọ̀pọ̀ lóríṣiríṣi ọ̀nà míì máa ń bẹ tó ṣe pé yẹyẹ tó ń fi kùránì ṣe istihza alfi'li iṣẹ́ e, ni tẹni bá ń ṣe mọ̀ pé á ẹni yìí ń yẹyẹ ni ìkan bẹ tó ṣe pé istihza alqawli ẹ̀rí pé á ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀ ni so gbogbo yíòwù tó lè wù kọ́ ń bẹ́ẹ̀ ó burú o ìmọ̀nba ìsìláàmù yẹn jẹ́ ni o bóòlù yẹn ṣe máa ń fi kùránì ṣe ẹ̀yẹ pẹ̀lú ọ̀rọ̀ òun náà ni kí wọn kí àyà kùránì irú yẹn náà ń bẹ lọ́dọ̀ àwọn àwọn tó máa ń kọrin abẹ́lómi tó láwọn ń ṣe àwọn ń pírẹ́sẹ̀ntì àwàdà pé máa máa fi àkùránì ṣe ẹ̀yẹ mímbà dí míńjù dí ẹ̀rọ kẹwàá nítorí pé mímbà ẹ̀dẹ̀ míńjù dín kí wọ́n mọ̀ wá ní mímbà dí ní jùdí kọ́lọ̀ ní ká jùdí ní jẹ́ báwọn so ọ̀yẹ̀ máa jó irú àwọn àyà ọ̀rọ̀ báyìí nǹkan ń pe lálàyé tí ń fi ń sọ̀rọ̀ yìí ni pé náà kílù kófìrín lẹ́sàbí káfìrín ẹni tí kàn ń ṣàlàyé pé ń mú àpèjúwe wá tí ìbá ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ nípa lè mọ́ kílẹ̀ sáwọn èèyàn ni o àbí kéèyàn owó sùn kẹni ọlọ́run fẹ́ràn lọ́rin púpọ̀ ju ọdà kọkùntù nílọrin ọdà kọkùntù ní kùránì ó dákọ̀ pàkátà nu kùránì sùkẹ́mọ́ wá yọ ayé kùránì kan tí ò rí bẹ́ẹ̀ tí ò jọ bẹ́ẹ̀ kẹmọ́ wá fi túmọ̀ alkùránì gbogbo eléyìí kẹmọ́ wá fi tìsí bí kẹmọ́ fi tìsí alkùránì ìfi kùránì ṣe ẹ̀yẹ ni o àbí kẹmọ́ ní ọlọ́run ní obì obì ẹsẹ̀ fúnra yín ṣẹ́ bíi burú àwọn kan báyìí àmàlà ẹ̀rí àmàlà ọlọ́run dákọ̀ àmàlà ní kùránì gbogbo àwọn ọ̀rọ̀ yìí ìfi kùránì ṣe ẹ̀yẹ ni o gbọ́dọ̀ kíyèsí kọ́lọ̀kọ́ là wá so bákan náà òun ni kí ọmọ ní ẹfẹ́kẹ́ nàtẹ́ná àni nàtẹ́nu ní kìkì nàtẹ́nu ní bàn fún wa àyà Qur'an kí wọ́n fi ṣe rédèrèdè báyìí so àbí kó jẹ́ pé èèyàn mú àyà Qur'an eléyìí àwọn nankàlẹ́ nù ọ wá hàn yóò wá wí wọn ni kọlọ̀ lè rí ìmọ̀nú àrò kọlọ̀ lè jù sínú sálángá sí Al-Qur'an ṣe tọ́lọ́wọ́n bá dáa fún ni so gbogbo àwọn ìsìtìzá tá ń wí yìí pé kí wọ́n máa fi ọ̀rọ̀ ọlọ́run ọba alkur'an kí wọ́n fi ṣe ẹ̀yẹ́ <clears throat> ọlọ́run ọba dìídì ṣàlàyé rẹ̀ fún wa tó clear nínú alkur'an ni ike gbọ́dọ̀ jìnnà sí yányán ní ọjọ́ kan anabi sallallahu alayhi wa sallam wọ́n lọ lè ja ogun tabuk ìgbà tí wọ́n ń darí bọ̀ wá àwọn munafiki kan àbí mùnàfíkì kan lára àwọn tí wọ́n tẹ̀lé ànábì lọ sójú ogun bó ṣe di pé ó dá ọ̀rọ̀ kalẹ̀ nu ní bá ń sọ pé ẹ̀ eh, ma ara misle qurra ma ara qurra ana aula illa arghabuna butunan ó ní ẹ̀ eh, àwọn mùsùlùmí yìí ìbàjẹ́ ni wọ́n mọ̀jọ́ ń jẹ lọ eh, ẹrú kùn ni wọ́n wọ́n jẹun ayóbẹ́ntèé wa akdhabuna alsina irọ́ ẹnu wọn dá ṣẹ̀wọ̀n bí náà sí ma ń sọ fáwọn tí ó bá ń jẹ lónìí tẹ àwọn oníjàbù zina wọn dá àwọn onírùngbọ̀n irọ́ wọn dá tó pé ò ní tó sì ká irọ́ kankan zina kankan wọn tó ṣe pé wọn náà ni ń ó ní ẹ àwọn sàábà yìí wọn ọmọ jó ń jẹ lọ àbí fúnrin ni wọ́n so bákan náà wà ákìlábò alìsínà irọ́ pọ̀ lẹ́nu wọn bákan náà wà ẹ̀jìbú nínú ìdàlẹ́kà wọ́n tún lójó ẹ̀wò àwọn tó ń darí ogun bọ̀ ọwá ni wọ́n lójó ìgbà tí ń sọ̀rọ̀ yẹn sàábà kan wà ń sàábà yẹn wá sọ fún pé anta kadhibun wa innama tó kúrọ́ ni ọ́ munafiki sì ni so in lọ sọ fún anabi sallallahu alaihi wasallam tó ń so kó tó dọ́dọ̀ anabi faqad sabaqa al-wahyu aya ọlọ́run ó ti sọ al-Qur'an kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ipe ma wà lára rẹ̀ ọlọ́run ni wala in sa'altahum la yaqulunna innama kunna nakhudu wa nal'ab kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzihun لا تعتذروا فقد كفرتم قد كفرتم بعد إيمانكم Olúwa ní tẹ́ bá ń bi wọ́n tẹ́ bá ń bi wọ́n pé kí ló dé inṣáàlá kí mo fẹ́ sí mo fẹ́ gba ìpè díẹ̀ kó tó di pé màmá ní tọ́lọ́mà ní kárí gbà yẹn tí ń wọlé tí ní kẹ́ mọ́ wọlé naam salaam alaikum wa alaikum salaam alhamdulillah abdulrasaq ìdára ti àgbà rẹ̀. naam ẹ káàbọ̀. ẹ dákun kan níbi ìkan ni. naam. ká ní pé ẹ̀ẹ́dẹ́gẹ́ ìbọn ṣe súná hmm. tẹ́lẹ̀ gbọ́ pé ó ṣe fi ìpẹ́ ẹ̀ẹ́dẹ́ ìmọ̀ kúnlẹ̀ hmm. ẹ̀ẹ́dẹ́ ìmọ̀ ẹ̀ẹ́kan tí ó dáa. Hmm. so tẹ́kìyẹn tí ó wá tẹ̀lé tó dẹ̀ mọ̀ pé tí ó dáa ni àmọ́ kò tẹ̀lé. ẹ dákun kí ni ìyá tó ẹ. ń ṣeré ara rẹ̀ ń tan ara ẹni tó mọ̀ pé nǹkan ọ̀dá àtàmúrúnà náà zabilbirri wa tanzauna anfusakum àbí lima taquluna ma la taf'alun ntẹ́ ntẹ́ ntẹ́ tọ́ mọ́ òòlò àbọ̀ ń sọ òòlò ó lè fún yẹn ọlọ́run bá kó ṣàánú fún wa o náà ẹ jẹ́ kí n tún gba ìpè mí náà so ní pé ẹni ẹni tó bá fẹ́ kó lè máa pè wọlé báyìí àsìkò ti tó so in tí mo fẹ́ sọ kẹ́yìn naam waaleykum salaam naam ẹ káwọ. ẹ dákun mo fẹ́ béèrè béèrè kan ní nípa nìkọ́ọ̀bù. naam bí àwọn bàbá wa jọ ti máa ṣe pẹ̀lú àwọn ìyàwó wọn tí kán má gbé ẹrù lérí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti lo kíní ní pọ̀pọ̀ yẹn. ẹ̀dá òun ṣe súnà ni àti àdáadáa lẹ̀. kẹ̀yìn wọn jọra wọn òkè wọn ni kò gbọdọ̀ gbé nǹkan lérí mọ́ tí um, ìṣesí bá wá pípé kó gbé nǹkan kó gbé so ìyára ajá nísìnyí ó ní kó gbé nǹkan rẹ̀ sórí kó gbé nǹkan rẹ̀ sórí so àbí ó wà níbi tí ó ti lọ lè bóyá nu ilé rẹ̀ náà ló ti lọ lè pọnmi sínú yàrá rẹ̀ kó gbé e lórí tó àpò orí náà lọ́ba lè gbé e sí so kò ní í ṣe pẹ̀lú nǹkan kan rárá nípa ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú àgbé nǹkan sí orí naam asalaamu alaykum. wa aleykum salaam. alhamdulilah. àkókò tọ́kànnà ọlọ́run tó aṣọ náà. àmín jazakumullahu khairan. gbogbo àwọn nǹkan tí a ti ń sọnù tẹ́ ń tawájì ọlọ́run ó ti àmàna wa. Allahumma amin. ẹ láti wọn fẹ́ béèrè ìbéèrè kan ni. naam. lákùn jẹ́ ẹni tó jẹ́ ẹlẹ́sìn kejì bíi kìrìsìtẹ́nì. naam ní ìṣàdúrà fún yàn. kó ṣàdúrà àwọn ìbéèrè mi nìyẹn. ok. ẹlẹ́ẹ̀kejì jẹ́ ẹni tó yẹn mọ̀ pé ọmọ sí ni pé ó mu. ẹ. kí ni ìṣáájú fún yàn kó kí ó fún yàn. ok. ẹlẹ́ẹ̀kẹta ẹ dákun nínú wà sí tẹ́tí bóyá bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sísìn wípé nínú ó lè sọ̀yàn tẹ́lẹ̀bọ̀ nǹkan tí mm. ọlọ́run nǹkan tó pé ọlọ́run ló lè ṣe é mm. lè ṣe fún yàrá mm, lákòókò ìgbé àlàáfíà. bẹ́ẹ̀ni. o wá wò pé ṣé ẹni tó rẹ̀ tó wá gbéra tó lọ sí hospital kò sí àníyàn rẹ̀ tó bá lọ kò sí ṣe àpò pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ẹ̀ṣùn gan so ẹjẹ́ kí sáré dáhùn mẹ́rẹ̀ta lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí náà àdúrà fún tí kò kí ń ṣe mùsùlùmí kó ṣàdúrà fún yàn tí ò bá ti fi nǹkan míì ṣàdúrà fún yàn bóyá ní tí wọ́n sọ fún ọ pé jésù ó gbàdúrà rẹ èèyàn rà dákẹ́ ni jésù ó gbàdúrà yàn ọlọ́run ni mo ń gbàdúrà yàn abẹ́nikẹ́ni pé ẹni tó mutí ọwọ́ anú pòun ni imam irú ẹni yẹn tí yẹn bá ti mọ̀ pé àwọn tí ẹni tí mutí bá ń bẹ ládùúgbò kí ọmọ lọ lè kírun lọ́dọ̀ rẹ̀ ẹni tó yẹ pé wíwá àlàáfíà tẹ̀sán yẹn so kì í ṣe àlàáfíà lèyàn wá lọ kì í pé èyàn gbà pé òun ni ó fún yàn lálàáfíà ìwòsàn náà lèyàn wá lọ Olúwa Ọba ló máa ń ṣe àlàáfíà fún yàn insha allah tó bá tún di ní ọjọ́ mẹ́jọ so before kó tó di ọjọ́ mẹ́jọ lè pè mí sí orí nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah sarumi ló ń kí wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. 95.1, your preferred radio station.